eléyìí ni bẹ́yọ̀ ìkàlì í bẹ́ẹ̀ kàlì. bẹ́yọ̀ sálàm nígbà tó ti wá yé báyìí òun ni pé owó ní ọjà ni ò tí ì ṣe kí ni ọjà ní èdè èyí ń làdí ìdánẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam á padà mẹ́nu bẹ́lẹ̀ kẹrin náà insha Allah ta'ala. ابن عباس رضي الله عنه ما طبع حديثي وأني قدم رسول الله صلى الله عليه وسلم المدينة nígbà tá ànábì dé gbòòrò Madina lẹ́yìn hijira wahum yuslifuna fi sima ọba táwọn ará Madina ń tajà salam abọ́jà kínní salam àti ní kankan náà méjèèjì asalamu wasalam lójú owó ń bí tí ó fi pé yusulimuna ó ní kankan náà nínú sẹ̀ríà asalafu wa wasalam wàhùn yuslifuna fìsìmàr ó lè tọ́ gbajúmọ̀ ń gbòòrò Màdínà ńgbà náà ni pé èso àwọn nǹkan ọ̀gbìn àwọn èèyàn á máa tà wọ́n kí wọ́n tó délẹ̀ wọ́n sì gbowó gẹ́gẹ́ bí ọjà tá a pè ní kíni ọjà ní tàbí owó ní àmọ́jà ò tí ì délẹ̀ Ibn Abbas lànàbí bá wọn tí wọ́n máa tà bẹ́ẹ̀ pàtàkì jùlọ nípa nǹkan ọ̀gbìn oko. iṣu tí ọ wà lórí ebè wọn á ta wọn gbowó nísìnyí bàbá dẹ́yìn oṣù mẹta tí iṣu bá tó ta òun ni ẹni ọ̀sánwó tó wá gba iṣu kọ́dà bí náà bá ti ní kè ma lóṣù mẹ́ta ń gbà mí asánà ọlọ́dún kan bẹ wọ́sánàtẹ́yìn ọlọ́dún méjì ń bẹ wọ́sálà kọ́dà ọlọ́dún mẹ́ta ń tí ẹni ọ̀tajà ó ti yóò ti gba owó ọdẹyìn ọdún kan kí ẹni ọsànwó tó rọjá gbà ìgbà mi ò lè jẹ lẹyìn ọdún méjì ìgbà mi ò lè jẹ lẹyìn ọdún mẹta ibn abbas ti bá wọn tí wọn ń ta nù sallallahu alayhi kílà wá bá wọn ó ní tí ń torí kéèyàn gbọ́ sẹ̀ríà ìsìláàmù yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ níta nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bá táwọn ará Mẹ́kà àwọn ará Mẹ́dínà ń ṣe gbogbo ẹ̀ka nẹ́bí kọ̀ndẹ́mù o èyí tí ọ̀dà ń bẹ́ ànábì etí inú iṣẹ́ ọlọ́run ní ń jẹ́ á irú ń báyìí ẹ má ṣe mọ́ ọlọ́run ọ̀fẹ́ ara ẹni rìbá wọ́n ti ń jẹ rìbá wọn tó bí ànábì Muhammad sallallahu alaihi wọ́n ti dúró àwọn ọjà kẹrin gbogbo orú ọjà tá a ti ń kà pọ̀ bẹ́ẹ̀ olùhábìlì alhabala à ń ta ọmọ nù ọmọ nù rànkúnmí tó ń gẹ̀ dáyé gbogbo ẹ̀ ni wọ́n ti máa ta. kàwọn là nàbì sọ fún wọn pọ́lọ́wọ́n ọ̀sẹ̀ kínní ọlọ́wọ́n ọ̀fẹ́ àwọn eléyìí. bọ́bá sì rí yìí wọ́n ń tà náà èyí wọn wá pé nítorí pé a ṣe ẹ̀ ẹ̀ ti ń tà á ẹ gbọ́dọ̀ ẹ ẹ torí yìí ńlá fi kọ̀ndẹ́mù ẹ tọ́ra wa ká wí fún yín pé ẹ máa ta ànábì òrí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam torí bí ti fẹ́ nu ń dààmú ẹlòmíì dé tí ọba ti ṣe pé òun ló wí kinní kan fáwọn èèyàn pé ẹ máa ṣe ọlọ́run ni ẹ ṣe bí wọ́n bá ṣe yọ kọ̀ndẹ́mù ẹ ńgbàtí èyí ṣe bá wà ní awi wọn ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọjà nẹ́bùa Muhammad sallallahu alayhi wa ẹgbọ́ bá nàbì ti tírìtì ọ̀rọ̀ sálámù ànábì wa bá wọn wọn ń tarọ ọjà báyìí ànábì wa àṣẹ́sì ẹ̀ pẹ̀lú ntọ́lọ̀ fìràn ọwọ́ á rí i pé kò burú wọn máa tarọ ọjà yìí àmọ́ kí wọ́n yọ nǹkan kan kó mbẹ́ bí wọ́n bá ti yọ nǹkan ní kó mbẹ́ bisimilá kí wọ́n máa tarọ ọjà owó nìyí ọjà èdè ànábì ní òbúrú sallallahu alaihi wasallam kí làǹdàbí ni wọ́n yọ kí ló ni wọ́n fi kún un anabi ni man aslafa fi shay'in gbogbo ẹni ọba sanwó nǹkan kan kalẹ̀ ọjà kínní salam àbí salaf ọsanwó nǹkan kan kalẹ̀ falyuslif fi kaylin ma'lum wa waznin ma'lum ìlà ajalin ma'lum òfin mẹ́ta tó de ọ̀rọ̀ salam. salam béèyàn bá ti fòfíìlì òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí máa ta sálámù lọ kọba ọ̀tako sẹ̀ríà àmọ́ béèyàn bá ti lòfin kan nu mẹ́tẹ̀ẹ̀ta ọ̀tako sẹ̀ríà kéèyàn ọ̀taru ọjà bẹ́ẹ̀. ànábì ní bẹ́ẹ̀ bá taru ọjà báyìí o fi kéílé màálùm èyí tó bá ṣe pé pẹ́rẹ́gì wọ́n fi ń wọ̀n ẹ̀ mọ̀ pẹ́rẹ́gì tẹ̀ sanwó ẹ̀ látòní ẹlẹ́kùn ẹ̀ ta pẹ́rẹ́gì èrè àbọ́ka bàbà àbágbàdo mo fẹ́ ra pẹ́rẹ́gì mẹ́wàá àbálápò mo fẹ́ ra àpò mẹ́wàá kẹ́ilẹ́yìn màálù àmọ́ àwa dénú oko anya oko yìí mà tutù dáadáa ọ̀dà gbogbo ń tọ́ bá jáde ń bẹ́ẹ̀ èlò lẹ́ẹ̀ta kọ̀ bá ìlànà ọlọ́run àti tànàbì mu sọlọlọ sọlọ àti fẹni tó fẹ́ tà àti fẹni tó fẹ́ ṣe kíni ẹni ó fẹ́ rà ìwọ sọ yé tí wò ó lágbára tó rà kọba àjẹ pé ogún garawa ni ó jáde mbẹ ìwọ lọ fẹ́ ra mẹ́wàá àmọ́ gbogbo ntọ́ bá jáde mbẹ nǹkan kan ọba jáde ńkọ́ àbí tí òun tí òun tọ́ ta fún ọ rò pé wọ́n gbà ọ pé mẹ́wàá ni ó tó dogun ńkọ́ ńgbà wọn ìjọ wà á ṣẹlẹ̀ gbogbo nǹkan báyìí ní sẹ̀ríà ọ̀fẹ́ fi kaylin ma'lum wa waznin ma'lum èyí tí ọba jó ń pẹ́rẹ́gì tó jẹ́ pé ló sùn wọ̀n ni anabi ni waznin ma'lum òṣùwọ̀n tiẹ̀ náà gbọ́dọ̀ jẹ́ ń tẹ́ ma tí ò ní sí iyèméjì ń bẹ tí ò ní sí yan tí ò ní sí jà ń bẹ kílò kan ni méjì ní ọgọ́rùn-ún kílò ní tóònù kan gbogbo ntẹ bá fẹ́ fi so òdiwọ̀n ẹni tí ó ta gbọ́dọ̀ ti mà ẹni tí ó rà náà gbọ́dọ̀ ti ṣe kínní ọ ti from day one láti tó tó ti san owó kì í ṣe pé lẹ́yìn ọdún kan lẹ́sẹ̀sẹ̀ wàá mọ̀ pé iye báyìí ni mo sì fẹ́ rà á tí ni ó ti sọ iye tí iye nǹkan báyìí mo fẹ́ rà fi kaylin ma'lum wa waznin ila ajalin ma'lum ẹ̀kẹ́ òfin kẹta nù. ńgbò lẹ́ẹ̀sì gba ọjà ẹ gbọ́dọ̀ ti yanjú ẹ̀ láti jọ àkọ́kọ́ tẹ̀ ti kó owó kalẹ̀. àgbàdo yìí o ní ọjọ́ kìíní oṣù Ramadan mo fẹ́ lò ẹ̀ gbáwẹ̀ àbí ọjọ́ ọjọ́ twenty nine ṣàbánu ní wàá gba nǹkan mi o mo fẹ́ fi gbà àwẹ̀ ní àbí kò jẹ́ nǹkan kó lè jẹ́ nǹkan kan míì náà àwọn ọmọ wọlé ìwé mo fẹ́ fi aṣọ lé ìwé àbí nǹkan kan ìjọba yìí ni wọ́n wọlé o ìlà ajálẹ̀ ń màlúù ọ gbọ́dọ̀ nígbà tí ẹ mà àmọ́ tí ọ dàrú bí gbogbo ń tọ́ bá jáde nínú oko yìí ṣẹ̀rí ọ̀farama ara àpèjúwe táwọn àfa máa mú wa kéèyàn wá lóun òun sanwó sálàfù kalẹ̀ nísìnyí àbí sálàmù wa ní ẹ pẹ̀lú gbọ́lọ́njọ́ tá a fa Muhammad bá dé jọ̀hún ni wàá gbà níjẹ́ òní òde irú ìgbà báwọn ṣẹ̀rí ọ̀farama ẹ̀ńjọ́ tí àbíjọ́ tí kìíní nǹkan kan tí ò ní lójútùú tá a ní lè sọ pàtó pé ìjọba yìí ọba mọ̀ ìlà ajalé màálù ọgbọ́dọ̀ nígbà tẹ̀yin méjèèjì ọmọ tẹ fi ṣe kínní tẹ fẹnu kò lórí ẹ so ajẹ pé bẹyẹn bá ti fulfil gbogbo conditions mẹ́tẹ̀ẹ̀ta yìí bí wọn bá bí wá pé kí ni ìdájọ́ owó ní ọjà ń bọ̀ ọba àmúni nínú ṣẹ̀ríà Islam tó bá fulfil kí àwọn òfin mẹ́tẹ̀ẹ̀ta yìí fi kaylin màálù wa waznin màálù ìlà ajalin ma'lum eléyìí là ń pè ní kíni asálà ò là ń pè ní asálà òun làwọn afáàfin ní bẹ́ẹ̀ sálàmì yìí orinlẹ̀ nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam òun la rí kọ́dà àwọn lẹ́rìí ń bẹ nínú alukur'an karim náà tó fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ sálàmì o inú owó téèyàn lè ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ni fún àwọn àdìkan àbí mi tí máa fà á irú ẹ àpèjúwe tí mo mú wálé kan ẹnìkan dáko ó sì lọ́mọ nílé ìwé àbóní ní yunifásitì àwọn yunifásitì àbáwọn iléèwé ọ̀fẹ́ gbọ́ pé sẹ́bẹ̀ mọ̀kójú rọ̀ àbí dẹ́pọ̀ pé àgbàdo ọ̀yọ́ ọmọ ìwọlọmọ eléyìí ọmọ tí ọba sanwó iléèwé ní bóyá January ní bóyá nǹkan àwọn ò lè ó lè wá pé ẹni tí ó bá rà á àmọ́ kéèdélé ìwọ náà wá wò òun ní o ti tú ọmọ o ti o ti yọ ọmọ lórí ká má gbàgbé òfin tó de mẹ́ta ń tí ẹ ń yí wọn tẹ kò ní ṣe pẹ̀lú sálàmù sálàmù kọ́dọ̀ ó lè má jẹ pé òun ní ọ̀dà kò yí bóyá fẹ́ lọ ra ń bò ni ọba ọba mu bẹ́ẹ̀ àmọ́ o ti o ti jẹjẹ pé ní níyì báyìí o ìlà ajálẹ́ màálù irú àjàmpù tá a mú wa irú ẹni báyìí lè wá pe ẹni tí ọba ara pé pẹ̀lú ògùn ọlọ́run bá di ju oṣù báyìí àgbàdo mi náà ó ti yọmọ yóò ti tó ta iye báyìí tọ́ bá rà bọ́bá dìgbà kówó fún mi nísìnyí bọ́bá dìgbà òun kọ́ wa gba ọjà ẹ mọ̀ wá wo pàǹfààní wo lèmi ó ṣe ń bi kí n sanwó kalẹ̀ nísìnyí àǹfààní tí ń bẹ́ńbẹ́ ni pé tí ó tà ní ten naira lẹ́yìn oṣù mẹ́ta bọ́bá lè dúró òun náà sọ fún ọ pé ẹ mú nine naira àbí eight naira wá nísìnyí ọba àmúbẹ́. mo rò pé yé pé bọ́ bá ṣe pé lẹ́yìn oṣù mẹ́ta tóun ṣẹ̀ṣẹ̀ tóun ní sùúrù tóun ká àgbàdo yìí tóun ṣe gbogbo ẹ̀ a kò lè lẹ́sàn iye báyìí ní àpò kan àmọ́ nísìnyí nígbà tóun náà níbi owó yìí bẹ́ẹ̀ bá lè kó nine thousand wá bọ́ bá dìgbà òun kẹyìn wá kó gbogbo ara yìí tó bá ń rà ní ten thousand ẹ̀yin ti san owó tiyín kalẹ̀ mo ti lo owó tiyín ọba mo bẹ́ẹ̀ nu sẹ̀ríà àmọ́ fi kaylin ma'lumin wa waznin ma'lumin ila ajalin ma'lum. wọ́n ní kílẹ̀ yìí rẹ̀ nú al-Qur'an al-Karim òní àyà tó wà ní Suratul Baqara bitọlọ ti ni àyà tó gùn jù nú al-Qur'an òní àyà two eighty two òun náà jù nú gbogbo al-Qur'an يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا رسالة إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه èyí tó gbajúmọ̀ tí àwọn ọmọ tú láwọn àtúmọ̀ ń bì ní pé ìdátàdá ya ń tún bèdè yìí ni bẹ́ẹ̀ bá ṣe kí ni bẹ́ẹ̀ bá jẹ gbèsè <laughs> bẹ́ẹ̀ bá jẹ gbèsè ìlà àjàlé mùsàmá dìgbà kan ò fàtúbù ẹ̀kọ́ kalẹ̀ ẹlòmíràn máa wò pé tí lọ́jọ́ sálámù nù eléyìí ọjọ́ ìdí ni pé gẹ́gẹ́ bá a ti máa sọ lọ́pọ̀lọpọ̀ gbà èdè lárúbáwá tọ́lọ̀ ń fi sọ alukur'an kẹrìmù kalẹ̀ èdè tó rí jì púpọ̀ nù. báwo bá rí bi tá a pè má léde tiwa làwa kan má lẹ̀ tún ma méjì mẹ́ta pọ̀ náà ní gbèsè náà gbogbo ẹ̀ gẹ́gẹ́ bá a ti wí ń pọ̀ ọ̀rọ̀ làbídùn làbídùn làbídùn táwa ń wí òun stage by stage ní lárúbáwá ló kọjú wọn ń pè làbídùn tí ó sì dàrú lọ́dọ̀ tí wọn bẹ́ẹ̀ bá náwó sí làbílò oríjì tó pe tamuru wọn ní dé nǹkan ọ̀sẹ̀ tamuru lélẹ̀ kéèké jẹ́ tamuru lọ́dọ̀ tí wọ́n ń gbà wọn. ó dìgbà ọba ká tọ́tọ́ rí bọ́ọ̀lì abẹ́ ká tán ló tó di kíni kọ́dà ẹ̀ yóò ti wá gbẹ kọ́ ẹ tó lè máa pè é ní kíni yóò ti kú ní fúrẹ́ṣì bí ìgbà tí ewé tútù ń bẹ lára nǹkan kẹ́ tó lè pè é ní tamuru kó tó di báwọn rótọ́bù làwọn máa pè é àmọ́ ṣe mọ̀ pé eh, ńgbà táwọn ọba wa ṣe mọ wá yorùbá fún rútọ́ọ̀bù lọ́tọ̀ bálẹ̀kù tún bẹ mọ wá yorùbá fún bálẹ̀kù lọ́tọ̀ mọ wá yorùbá fún ẹ̀pẹ́ làbídùn. kí àbá wa wà kí a wò technically bọ́rọ̀ bá wa di technical terms báyìí yóò wá da ìtumọ̀ rú yóò wá da gbígbà tó pé ẹ ìdí mo wí fún yín nísìnyí ntọ́ mú ìdí mọ̀ ń pa àtúmọ̀ ayé àwọn ìgbé bẹ́ẹ̀ bá jẹ́ gbèsè àtúnwá lòun ní túmọ̀ kíni sálàmù dá èyí sì kí lọ́jọ́ra wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tó ti rọ́ǹgì ní túmọ̀ táwa ń fún un nínú èdè Lárúbáwá tọ́lọ̀ ń gbèsò alukur'an kẹrìmù kalẹ̀ ọ̀tọ̀ ní dẹ́yìnù ọ̀tọ̀ ní kọ́rùdù ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní dẹ́yìnù ọ̀tọ̀ ní kíni ọ̀tọ̀ ní kọ́rùdù àmọ́ bá tu ní Yorùbá àti dẹ́yìnù àti kọ́rùdù kíni gbèsè náà ni ọjẹ gbèsè náà ni bẹ́ẹ̀ lédè Lárúbáwá lédè alukur'an kẹrìm àdéyinú àhámú mẹ́nà kọ́rbù déyinú kẹnu ìtumọ̀ rẹ̀ gbáàyè dúkìní kọ́rbù lọ. ntí wọ́n ń pè ń kọ́rbù nìkan nù sẹ̀ríà òun ní owó pé ngbà njó lọ́dà padà fún mi. àmọ́ gbogbo ntí bá ń bẹ fi zimmatil insan tí ń bẹ lọ́rùn yẹn òun kò ní déyinú sẹ̀ríà pè gbogbo ní ti máa ń bẹ ní kíni ti ń bẹ lọ́rùn yẹn lápèjúwe ọ̀rajà yìí sanwó dẹ́nu ọ̀rẹ́ǹtì ilé ò tí ì sanwó rẹ́ǹtì dẹ́nu ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo eléyìí ìdá àtàdá ya ń tún lè dẹ́ iná ní ìlà ajá lẹ́yìn torí pé ní ti ń jẹ́ dẹ́nu nù sẹ̀ríà ní gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ti ń bẹ ní ọrùn yẹn tó dówó tó tí ì kó kalẹ̀ fún dẹ́nu sẹ̀ríà ń pè èyí tó bá jẹ pé kò nídìí ẹtẹjẹ rajà ọkàn yá lówó ni òun ni sẹ̀rí òpè ní kíni kọ́rùbù lè yíwọn ní yorùbá làwọn ti wá ní gbèsè gbèsè gbèsè ni ẹ̀rí pé wọn lọ fa ọ̀rọ̀ kọ́rọ̀ kan tí àwọn míì máa sọ nílẹ̀ yorùbá ẹlòmíì ò ní ọjà lòún rọ̀ wọn jẹ gbèsè àbí ọjà mọ́ra ní ìjẹ́ inú sẹ̀ríà ọ̀jẹ̀ gbèsè o inú sẹ̀ríà ó ṣe kí ọjẹ gbèsè dẹ́yìnù ni gbogbo ti ń bẹ ní kíni ti ń bẹ lọ́rùn yẹn dẹ́yìnù ó kó gbogbo ẹ̀ sínú. nípa báyìí àwọn àfáà máa mú wa lẹ́rìí pé ìdáàtàdá yantun bìdẹ́yìnì ìlà ajalin musamman faktubu òun lè rí bẹ́ẹ̀rù asàlẹ̀ ní abánikílẹ̀ rí rẹ̀ nínú alukur'an kẹrin kílẹ̀ rí rẹ̀ nù hadith anabu muhammad sallallahu alayhi wa sallam òun láti ka hadith ibn abbas àtòkọ́lọ́pọ̀ hadith mìíràn. kódà ìnàkọ̀dà àléyìí ìjìmá ìnàkọ̀dà àléyìí àwọn òkú ẹ̀rí sẹ̀ríà mẹ́tẹ̀ẹ̀ta nù alikitaabu asunatu alijima àpanupọ̀ gbogbo àwọn mujtahidin àwọn afa ńláńlá tí wọ́n dépò ṣìhádùn. wọ́n tún panu lórí ẹ̀ òun là ń pè ní kíni al ejima hakawu imam ibn al-munzir rahimahullah qala ibn al ajima ajma kullu man nahfadu anhu min ahli ilmi ala anna salama ja jaizun alimam ibn al-munzir nínú àwọn tí wọ́n bá ní nbọ ní ẹjì rí ìjìmá wù bẹyàn bá rí lọ́dọ̀ ibn al-munzir yọ wà lọ́bọ́ yọ wà lọ́dọ̀ ibn hazmi. كتاب الإجماع لابن المنذر أبي كتاب مراتب الإجماع لابن الحزم باباري لنا مجيجي آسس وعوى ابن عبد البر رحمه الله في كتابه التمهيد nípa báyìí gbogbo ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yìí ló fi rinlẹ̀ pé n ta ń pè ní sálámù owó ní ọjà ń bọ̀ ń gbà báyìí ó ṣe kí ni ọba amúnú ṣẹ̀ríà pẹ̀lú kọ̀ǹdíṣọ̀nsì mẹ́ta kí ni conditions mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún náà fi kaylin wa waznin ila ajalin ma'lum àwọn afáà yẹn dùn kankan bí inú fíkì hadithi yìí torí àwọn tí ọba fẹ́ ti gbọ́ wọ́n nígbà táàdì fi ní kaylin ma'lum wa waznin ma'lum sétúmọ̀ ẹ̀ ni pé bẹ́ẹ̀ bá fi pẹ́rẹ́ gi wọ́n tán ẹ̀ tún fòsùn wọ̀n wọ́n torí wà ló wí kaylin ma'lum wa àwọn ní ká má gbọ́ gbọ́kú gbọ́ yìí o kéèlé màlúmi fún tí wọ́n bá ń fi pẹrẹgì wọn àbí garawa wọn wàwọ́síní màlúmi fún tí wọ́n bá ń fi kéèlì àbósùn wọn wọn ntí adé fi wí ni ẹ o kèsì pé bẹ́ẹ̀ bá wọn báyìí tá a fi wọn bá a kailun lilmakila wa waznun lilmawzunat eléyìí ni ọ̀rọ̀ lórí baabu ọ̀kẹ́ta bẹ́ẹ̀rù asala. kátó kò lórí ọ̀rọ̀ sálẹ̀m mo ní ọ̀nà mẹ́rin ni títà ríra pín sí tọ́ba dọ̀rọ̀ pé ọjà ní owó ni ọ̀rọ̀ àbí ipa ti yẹn ju mẹ́ta nísìn ẹ ọ̀nà kan owó ló kù kò sí ọjà kò sówó kò sí ọjà sẹ́mi káwọn yẹn ń ta ọjà bẹ́ẹ̀ lónìí kọ́dà wọn ń ta alágbàáyé ń ọ̀pọ̀lọpọ̀ yẹn bá ń gbọ́ capital market nǹkan nǹkan nǹkan wọ́n ń tà nù. ọ̀pọ̀lọpọ̀ stock exchange nǹkan nǹkan nǹkan ọ̀pọ̀ tí wọ́n ń tà ní irú ọjà yìí kò sówó kò sí kíni kò sọ́jà. ọ̀nà wo ni wọ́n ń gbà tà á? náà ti ní kí ni à ń pè nu sẹ̀ríà bẹ́ẹ̀ olùkálí í bẹ́ẹ̀ olùkálí ọ̀tá ń retí òfin gbà ń retí. àti ọjà àtowó kọ̀sọ́kànlẹ̀ ẹ sì ti dira yín o ti tà fún mi èmi náà ti èmi náà ti rà á gbogbo àwọn ọgbọ́n tó máa ma ń gbọ́n láti lè wo ìbòlè wa mú bíi tẹ́tẹ́ ni bóyá òní ọjẹ bóyá bóyá èmi ní jẹ tí ọ̀sọ́jà ńlẹ̀ tí nínú àwọn ọjà yìí tó gbajúmọ̀ jù lágbàáyé lónìí mo ti mẹ́nu bá díẹ̀ ní jẹjọ wọn ni wọ́n ń pè kí àwọn kìnnì kan ní derivatives al-mushtaqat al-maliya ni wọ́n ń pè lédè lárúbáwá wọ́n ń pa àwọn ọjà kan ní future contract wọ́n ń pa àwọn kan ní uh, future options forward al-uqud al-ajila al-mustaqbaliyat irú àwọn ọjà yìí ni wọ́n ti ń tajà kò sí owó kò sí sí kíni kò sọ́jà ẹ pé lọ́nà o ẹnìkan fẹ́ ra bóyá fẹ́ ra ó lè fẹ́ ra mọ́tò ó lè fẹ́ ra àgbàdo gbogbo ní téèyàn bá fẹ́ rà dé kò sí tí wọ́n fẹ́ tà tán lónìí yóò ti wá wò pé òun ò nídìí kinní yìí nísìnyí òun ò nídìí ẹ̀ ó ti wó láwa yìí ẹ́ oṣù kò nídìí ẹ̀ ń fẹ́búárì ó di júùnù kí kò tó nídìí ẹ̀. ń sì ń bẹ̀rù pé ó bá di júùnù yìí ó lé wọn agbárí ọmọ èèyàn ń ṣiṣẹ́ bí ó bá dọ̀rọ̀ ètò òṣùnà yìí ọ̀rọ̀ òwò yìí kò nídìí ẹ̀ nísìnyí torí pé ní òjò nídìí ẹ̀ sẹ́mi pàwọ́ ọmọ wò tó bá ipá ni ní báwa sí rárá ń gbé ayé rọrùn bọ́lọ̀ ní ìyá tá a wà tó ju agbára wa lọ yìí èyàn ò bẹ́ẹ̀ ni kọ́ ra kókó lé ní èbó tó ti wò ó kówó tó ń yé tún storage facility náà inú àkáǹtì ta ni kakọ yóò sí kò tún rẹ́dí àti rà á sílé kí kókó pamọ́ kó fi di júnù kò sì fẹ́ kó wọn rà lọ́hùn wọn bá di kò sì nídìí ẹ̀ ń fẹ́ buhari wọn wá kírètì àwọn ọjà ni futures ẹ forward ẹdìmọ̀ ẹ̀ náà ti máa gbúrò future ẹ forward yọ wá lọ ọjà tí wọ́n ti ń tà kò sàgbáyé kò sọ́jà àgbáyé tí wọ́n ti tà lónìí ní gbogbo olú èyí láwọn capital market mo rò pé wọ́n máa tàn capital market sí wa nàìjíríà yìí wọ́n ti láwọn tí pé táwọn báwọn bá ti jí láàárọ̀ ta ni ọ̀rà fọwọ́dù ta ni ọ̀tà future làwọn gbogbo ojúmọ́ ayé in billions in trillions ni wọ́n ń deal bẹ́lẹ̀ ìbá wa dé ẹ̀ pé àpò oyè báyìí lọ́ọ́ rà yẹ dùn lónìí jẹ ok wọ́n kọ́ tiẹ̀ kalẹ̀ ẹlòmíín náà tún wá àwọn kan náà wá pé ẹ̀dákùnrin ta ló ti pílẹ̀sì ọ̀dà kalẹ̀ kó ń fẹ́ ta kẹ́ni òun náà wá lóun ní tóun fẹ́ ta fún kò ní nǹkan kan lé o yes ẹ lọ wádìí dáadáa yóò ti ṣe àpò mẹ́wàá ló lóun fẹ́ rà sẹ́rí pé wọn ò fẹ́ kó di júùnù kápò mẹ́wàá yọ wọn sí ni eléyìí tí wàá lọ sí àwọn ìwádìí kan ó ti wò gbà ó ṣe mistake kódà yóò tún dẹ̀ sí ní ní júùnù ni òun wàá lóun lápò mẹ́wàá òun tó wọn tà fún tọ́ba di tọ́ba di júùnù kò sí lápò ẹ̀yọ̀ kan lé wọn èé ní àpò kankan lé bàbá ló wọn ta mọ́tò kọ̀ ní táyà mọ́tò ńlẹ̀ yẹ ẹ máa wo eh, gbogbo ọ̀nà tọ́lọ̀ ní ní amadé tàwárò pa gbọ́n tọ́ba wa wọ́n wá wọ́n ti wá àwọn ní future àwọn ní fọwọ́ táwọn jòkó capital market wọ́n gba owó díẹ̀ lọ́wọ́ eléyìí pé ká fi mọ̀ kó serious bóyá bíi ten percent àbí nǹkan kan yóò ti san kalẹ̀ bọ́ba di june o ìwọ ẹ eh, ìwọ tó ta àpò mẹ́wàá ó kápò mẹ́wàá fún un iye owó tí ó wàá san owó february ló fẹ́ san gbà wọn owó ti sìn bóyá ten naira ní nísìn ń sìn wò pé yóò di twelve naira bí fifteen naira yóò ti wá ṣírò rẹ̀ ní ṣírò ten naira nísìn bàbá yìí pé mẹ́wàá ni ẹ̀ ń pé hundred naira ni àbí lápèjúwe so bàbá tóun náà ti ta èrò tiẹ̀ ni pé bọ́bá dìgbà òun ẹ̀ kíní yóò ní ju eighty naira lọ òun náà sì ti tà á kalẹ̀ lónìí lélo ní hundred naira sẹ̀rígbé tẹ́tẹ́ dé àmẹ́jọ wa jòkó wọn máa retí june bàbá yà sí àyìn lónìí bàbá dọ̀là bí wọ́n ti ń sin gbogbo ọjọ́ ayé tí wọ́n nù bọ́ńbọ́n bá jẹ lónìí kò ní dùn bàbá tún di ìgbà míì náà ìwọ náà jẹ torí pé tó di june yóò kan náà ní ọ̀sẹ̀ lẹ́nu méjèèjì inú kó ti di fifteen lóòótọ́ àbí kó sì ti padà di èjì ibi tó wá burú sí ni pé gbogbo ọjà forwards àti features àti options kò sí bí wọ́n ti ibi tí wọ́n ti ń tèkì actual delivery bóyá ló tó two percent pé pé tó bá di júùnù ẹ wà á rí àpò tí wọ́n ẹ pé kí ni wọ́n wá ṣe ń gbà wọn wọ́n kàn wá wo kí ni fárí kò bẹ́ẹ̀ náà kí difference nínú prices táwọn méjèèjì táwọn ti speculate kalẹ̀ jẹmukọlẹ yìí ti ní fifteen ní ọjẹ bọba fi jẹ pé tiẹ lọ jẹun bàbá oní tẹnì yọ tàkà sí pé bá ń kó five bọba sì padà fọlù sí eighty òun náà tàkà sí bàbá oní fifteen pé bá ń kó seven kò síbi tí wọn kọjá sí mbẹ <laughs> kò síbi tí wọn kọjá sí ọjà kò sọjà kò sówó náà àtọjà àtowó kò sí kankan lẹ̀ òun lọkọ kẹrin òun ni mo ló translate to ń tẹnìkan wí tí mo wí fún yín jẹjọ pé owó àwa rò pé owó tí ò sí a rò pé ń bẹ ní ayé torí ẹ ẹ mo ṣe wí n kò símpù bẹ́ẹ̀ o báwọn ṣe ń ṣe ó tún ọwà ọwà mọ́ complex ṣe rí bí bá a ti wí òun láàrin àwọn méjì òun tó bá mọ láàrin àwọn méjì òun ọ̀dà sẹ́rí bàbá tí ó ti tà ní tóun ti zero eighty kalẹ̀ àbẹ̀ntọ́ tà ní fifteen òun náà tún ti tà fẹ́ lómi bóyá yóò tún o tún ti ṣe calculation kan o lè tà fún yóò sixteen eléyìí náà o ti lọ tà fẹ́ lómi ten èyí tóun náà gbà wọn náà ti lọ tà ń bò ló fi wá jẹ́ pé wọ́n ní gbogbo owó tí ń bẹ in circulation lágbàáyé òjò ló lọ sixty trillion àmọ́ lórí pépà six hundred trillion dollars nítorí irú àwọn ọjà àrùn àwọn báyìí ọjà ẹyọ kan at the end of the day kọ̀ wá sápò kankan bìkan yàgbọ́n bá tẹ pápò mẹ́wàá tó ń bẹ ni wọ́n ta àpò mẹ́wàá yìí lọ́nà márùn kò tiẹ̀ wá sí àpò ẹyọ kan àpò ẹyọ kan nu mẹ́wàá yìí náà kò sí ẹnu wọn bá ti dìgbà wọn kakuléjì ẹ ní ọyá yẹ báyìí ní gbígbà téèyàn ta tẹ́tẹ́ bó ti gan nìyẹn èyí táwọn ṣẹ̀ṣẹ̀ wàá rò pé àwọn gbọ́n lónìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam láti tó lé ní one thousand years lànàbì tí ní amadu bẹ́ sallallahu alaihi wa sallam gbogbo ọjà bẹ́yì olùkàlì í bẹ̀lùkàlì. ntí sẹ̀rí àfaramọ́ ni pé ọjà wà ńlẹ̀ owó èdè owó ní ọjà ń bọ̀ àbí ọjà ní owó ní sẹ̀rí àfaramọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú àwọn òfin fún mẹ́tẹ̀ẹ̀ta yìí náà àmọ́ kò sọ́jà kò sówó tẹ́tẹ́ ni kò sí nǹkan mi tá a pè yín sì máa kó bá ẹkọ́nọ́mì ìlú ni kódà yìí máa kó bá tayé ó ti kó bá tayé lè dá wà lẹ́nu ẹ̀ so nípa báyìí bẹ́ẹ̀ ọ̀sálàm ntòun dúró fún ni pé owó ní ọjà ń bọ̀ bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ tarú ẹ̀ olófin fi kẹ́ ilé ní wọ́wọ́ sí ní ìlà ajá lé معلوم نعم باب الشروط في البيع آه حديث لك جلوني وننقى ọ̀rọ̀ májẹ̀mú tí èèyàn máa fi kalẹ̀ bó bá fẹ́ tajà tó fẹ́ rajà àti sọ fúnra wa níjẹ̀jọ àbíjẹ̀dógún pé májẹ̀mú méjì ní máa pín sí nínú títajà àti rírajà ìran alákọ̀ọ́kọ́ ni májẹ̀mú tó ti wà nù kọ́ńtrákì nìtẹ́lẹ̀ òwí o òwí àpèjúwe kínni mo fẹ́ ra mọ́tò yìí kí n bá lè máa gbé lọ bí iṣẹ́ kò nídìí ibi ó wọ̀ ó gbé lọ. gbẹ̀yìn bá ti ra mọ́tò ó ti wà nù rẹ̀ kó ní ọmọ lo nǹkan rẹ̀ pé a ẹ̀ sọ pé máa gbé lọ bí iṣẹ́. sẹ̀rí ọ sọ fún un pé kò nídìí kó wí kò ní ìdíkó sékìní kò wí àwọn èyí ò náà ń pè ní sáàrùtù tọlọ́hún tó ti wà ọlọ́run tó ní ẹ̀ta nǹkan báyìí ó sì ti fa àwọn májẹ̀mú sí kò ṣẹ̀ṣẹ̀ wá nídìí ẹ̀sìn wíńdọ̀ pé mo má gbójú ọ̀kanjọ́ nígbà tí ẹ wàá lọ fi mọ́tò tiẹ̀ náà ná bóyá náà nìṣà mọ́tò ti bàbá tó ta mọ́tò ná ọwọ́ àtàkàn fún náà mọ́tò méjèèjì eléyìí náà tó wá gbé tiẹ̀ sọ́nà òníṣẹ́ ó ní àwọn ọ̀sọ́ fún mi pé ọmọ bá dùn kò nídìí kò nídìí kọ́ ṣẹ̀ṣẹ̀ wí fún ọ pé ebọ́ ta fún nígbà tí pé ọ̀fìn rẹ̀ ń tẹ́ àwọn ọ̀ràn májẹ̀mú kejì wá ní májẹ̀mú tó pé ní ó ṣeé ṣe ká mọ́ wà nù kọ́ńtrákì yìí àwa láṣẹ̀ṣẹ̀ wí pé a èmi fẹ́ báyìí sẹ̀rí àfààyè lẹ́yìn náà lẹ̀ pẹ̀lú májẹ̀mú kan májẹ̀mú ni ní pé ní kíni kò gbọ́dọ̀ ta kó nǹkan kan nínú àlùkìtàbù kò sì gbọ́dọ̀ tako nǹkan kan nínú ta torí ẹ̀ ra ọjà ni àbí ta torí ẹ̀ ta gbàtí yẹn bá wà ní talé fún yín àmì ẹ̀ gbọ́dọ̀ sún bẹ̀ ó ti tako ìtẹ̀yẹ̀ nítorí ẹ̀ ṣẹ̀rí ò ní yà sí gbogbo ooru irú àmájẹ̀mú bẹ́ẹ̀ so nípa báyìí aṣurutu fil bay àwọn àmájẹ̀mú ti ń bẹ́ẹ̀ ń bi ọjà títà ríra òun ni báàbò eléyìí ìmọ̀ àmẹ́jẹ̀mú tí ń tí ń bẹ nù irú tá a fẹ́ tà tá a fẹ́ rà yìí ẹ̀wí ẹ̀wí ó ti wà ń bẹ. àbíǹgà míì májẹ̀mú tó ṣe pé ní àfikún ni o èmi lápèjúwe mo fẹ́ ta mọ́tò yìí àbí mo fẹ́ ta ọ̀kadà yìí kankan àmọ́ o èkó lẹ́yìn tí wàá gbé fún mi èyí wọn ò sínú májẹ̀mú tí ń bẹ lára kíni Eh? àbẹ́yẹn wà lẹ́kọ̀ọ́ bọ́yọ́ kan lẹ́kọ̀ọ́ lórí mọ́tò tó wù wá ní àtẹ̀mọ̀kémi ah, náà gbé mọ́tò kan wáyà yìí kò sẹ́ni tí ó wà ẹ mo ti rà á mọ́ Ìlọrin lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì àǹdọ̀bà rẹ̀ lémi lọ́wọ́ ìtumọ̀ ẹ̀ ní pé kò fẹ́ bí àrísì àti gbé mọ́tò ní láti kó wá lọ́rin ọba mu bẹ́ẹ̀ bẹ́yìn náà bá nídìí àti fowó kan kún pé à ń pẹ́ mi náà sanwó fẹ́ni tí ó gbé wá láti yóò sì sọ pé à ah, iye báyìí ní í irú àwọn májẹ̀mú bẹ́ẹ̀ ni májẹ̀mú tí ò sí nù kọ́ńtrákì tẹ́lẹ̀ tó ipá wọn ti ń bá tó fẹ́ tajà tó fẹ́ rajà ni wọ́n sẹ̀rí ọ̀wá wò kí lọ́kẹ́lẹ́ yọ̀ tako kankan nù inú kìtàbà àti súnà bí ọba ti tako alhamdulillah so irú ẹ̀ ní báàbù ana aisha radiyallahu anha qalat ìtàn tó gùn díẹ̀ wá ní alimami makidisi lọ́fẹ́ fún wa ń bi hadisi yìí pàtàkì jùlọ ń tó ṣẹlẹ̀ láàrin ìyá ńlá wa aisha radiyallahu anha àtàràbìnrin tá ń pè ní barira tó jẹ́ ẹrú nígboro madina jọ́nà tó padà wá di ọmọlúwàbí. àná aisha radiyallahu anha qalat látọ̀dọ̀ ìyá ńlá wa aisha kí ọ̀nà ọlọ́run kó tún bàbá ó ní ja'atni barira barira wa bá mi. فقالت كاتبت أهلي على تسع أواق في كل عام أوقية Bàrírà jẹ́ ẹrú gẹ́gẹ́ bá ti wí àti wáá ṣàlàyé fúnra wa bóyá jẹ̀ẹ́dógún àbí jẹ̀ẹ́jọ pé àwọn ọ̀nà tó pọ̀ ní ṣẹ̀rí àfi ẹ̀ńkọ́rẹ́jì káwọn èèyàn máa kú lóko ẹrú. Ara ẹ̀ ní tàǹpẹ̀ ní kíni al-mukah. ẹ̀wọ̀rọ̀ lọ́hùn bẹ́ẹ̀ bá rí i pé kí ni èèyàn ń re ni ẹ̀fún náà nírú bẹ́ẹ̀ bá lè yọ̀ǹdẹ̀ yẹ́nyẹ́ pé máa lọ nítorí tọ́lọ́hùn ẹ sì fún un láàyè pé ọ̀dà bọ́ba ti ṣiṣẹ́ sìn àwa ní àárọ̀ bọ́ba ti dọ̀sán wọn náà máa ṣiṣẹ́ tí tó lè mú owó wọlé fún ọ ọ máa wá dáyé báyìí níjọ́ tó bá pé jọ̀hún ló dọ̀mọ́lúwàdì irú ẹ̀ ń bàrí rà sí fún olówó rẹ̀ bàríra aládéhùn ti ń bẹ láàrin wọn àtọlóhùn ní tíṣẹ́ àwa àtẹ̀ owó owó góòlù owó sílvà ni wọ́n ná láyà lẹ́bùn Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n fi máa ọ̀nà àwọn máa fi máa díwọ̀n owó òkèèyà ìsùnwọ̀n kan ní nínú fíbọ̀ bọ́ọ̀bá ti wá san mẹ́sàn-án rẹ̀ dédé mẹ́sàn-án rẹ̀ lówó ńláńlá olówó rẹ̀ lóhùn ṣe kínní òun yọ̀ǹda rẹ̀ ọ̀dọ́mọlúwàbí kódà ó sì ṣe é ní dẹ́kun fún pé uqiyatun fi kulli am òun ò pé okó mẹ́sàn-án san wálé kan náà ọmọ san uqiyya kọ̀ọ̀kan ní ó fi hàn pé ọdún mélòó ló fi ṣe mùkátàbà ọdún mẹ́sàn-án tọ́yì káyà lọ́bẹ̀ nínú fíkì hadithi ọdún mẹ́sàn-án tọ́ba wa di ọ̀la tó kó wa tó lòun rí sẹ́mu kóun ti pílánì ẹ̀ka lẹ̀ pé òun ó sì lù ọ́ fún ọdún mẹ́sàn-án kọ́ra bọ́ bá lọ ẹ́ òun wá ṣe bákan lọ́n sá sí nàkan fún ọba dé lẹ́yìn ọdún kan ọdún méjì ó ní gbogbo kò kíyà mẹ́sàn-án ni kí ni ṣẹ̀rí àwí gba ọ̀rọ̀ ọdún mẹ́sàn-án lèmi rẹ̀ sọ àbí àbíkọ́ gbà ara ẹ̀ làdí ìfẹ́ clear kí wá sọ̀rọ̀ ẹrú nìkan ọ̀yáwó lọ́wọ́ yàn àbọ̀ tajà ẹ̀rajà ní tajà bẹ́ẹ̀ ìrùbísámẹ́ni àjì ọjà pé ọjà ní owó ń bọ̀ ọyàtọ̀ fún sálámù ọjà ti délẹ̀ àmọ́kínni owó ń bọ̀ ẹnu wọn ń pè ní ọta on credit yọ máa san díẹ̀ díẹ̀ ní àbígbà kan ni ẹ̀rí káwọn tí ma wá ta yìí wọ́n ti wọ́n ti kakuléètì ẹ̀ kalẹ̀ bọ́bá yìí pé ten thousand ni yọ padà máa kú sí bíi fifteen thousand bí n bá ń san díẹ̀ díẹ̀ fún iye ọdún kan ní àbọ̀dún méjì tẹ́nì yìí bá wá kú gbìrì tó dé lẹ́yìn oṣù mẹ́ta tó ní ìgbà gbogbo owó rẹ̀ sẹ́mukú kò ní tó iye kọ́mọ san díẹ̀ díẹ̀ di kẹ́nìkẹ́rẹ́ àwùjọ abẹ́ni tí ẹ tiẹ̀ jẹra yín lówó láàrin ara yín náà ni o sì sọ pọ́ dẹ́yìn oṣù mẹ́fà ọba dẹ́yìn ọ̀sẹ̀ kan olóòtú rówó ngbà wà ní àyè mi ò lè gbà nísìnyí kò síbi tí ń fi sí torí mo mo fẹ́ mo ní tí mo fẹ́ fi ṣe tí mo fi ní oṣù mẹ́fà ni o tó dá padà gbogbo àwọn kan wọ̀nyí ni sẹ̀ríà ìsìlámù yẹn nínú hadith ẹ̀yọ̀ kan yìí oníyànlá wa Aisha ń sàlàyé fún wa yẹn ká máa fọkàn dé bẹ́ẹ̀ ọdún mẹ́sàn-án ordinary lè lọ́yẹ kíkíni bàríra òfin san owó torí pé olówó rẹ̀ ti kakuléètì ẹ̀ pé lọ́dún kan òkìyà kan lọ́sàn òkìyà mẹ́sàn-án ní sí gbà. fàáyínì ni bàríra bá lọ ọ̀dọ̀ yàrá wa Aisha ó ní dákun ràn án lọ́wọ́ ràn án lọ́wọ́ bóun ó sì rí owó yìí san. fakultu yàrá wa Aisha ni mo wá wí fún pé in ahabba ahluki ana cuddaha lahum wayakunu wala'uka li facaltu tí olówó rẹ tọ́ba rẹ́dì láti gbà bẹ́ẹ̀ kí n da gbogbo owó nkalẹ̀ lẹ́ẹ̀kan náà gbogbo òkèèyà mélòó mẹ́sàn-án ni kọ́mọ́sẹ̀sẹ̀ di ọdún mẹ́sàn-án mọ́ kí n da gbogbo ẹ̀ kí n san gbogbo ẹ̀ fún ní ẹ̀ẹ̀kan náà àrùdù ha làwọn kí n kà á lé ní èjì lẹ́ẹ̀kan náà kó pé kí n kó fún un. wọ̀yẹ̀kùnù wàlá uka lè yóò wá jẹ́ pé wàláwù rẹ èmi mo ní o àti sàlàyé tí ń jẹ́ wàláwù àbí kí ni ń jẹ́ wàláwù wàláwù ni ti ṣẹ̀ríà ìsìláàmù fi kọ̀mpẹ́ṣẹ́ẹ̀tì ẹni ọba bọ́kùn lẹ́rùn ẹ̀rú láti lè ẹ̀ńkọ́rẹ́jì àwọn èèyàn láti máa náwó wọn sí rọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fi wá rọ́jú tọ́ra ẹrú kan ó sì dúlẹ̀ nítorí tọ́lọ́run ní wọn náà máa sin yàn máa máa lọ́hùn ṣẹ̀ríà wa fẹ́ kọ̀mpẹ́ṣẹ́ẹ̀tì ẹ̀ pé wàláwù ẹrú yìí ta lónìí ntí ń jẹ́ wàláwù ni pé èyí tó kọ́mọ̀ ni pé ẹrú ìníran torí ntí ń jẹ́rú ni pé wọ́n kó lógun níbì kan pẹ̀lú ìníran ńjọ́ tẹ́rú yìí bá kú ta ni ó jogún ẹ̀ nta sì máa fi jogún nù sẹ̀ríà àmọ́ kí la máa fi jogún tí èèyàn bá ti kan èèyàn lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àwọn kò sógún òun ni kíni ànẹ́ká ìyàwó rẹ̀ ní ọkọ rẹ̀ ní ọ̀nà tí lè fi dogun ni. anẹ́sà bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ ní bíbí tí wọ́n jọ bí yàn pọ̀ nítorí máa fi ṣe kíni máa fi do ẹ̀kẹta náà ní kíni àlùwàlà a òun lọ ẹ̀ di ọmọlúwàbí tí ẹrú kú tí ò sí àwọn tí ó dogun ẹni ọgbọ́kùn lọ́rùn ẹ̀rù ẹ̀ ọlẹ́tọ̀ọ́ kó fi wà láàwù sékìnnì kó fi jẹ ogún ẹ̀. àyíṣà wa ni tí n bá ti lè wá kówó kalẹ̀ o wà láàwù rẹ̀ ó ti pé kí yọ jẹ tèmi gẹ́gẹ́ bí ìlànà ṣẹ̀ríà. fadahabat barira ila ahliha barira bá lọ bá àwọn tó ní faqalat lahum fa abaw alayha ọba wíńtì yà ńlá wa àyíṣà wí wọn bá yarí abawo àlẹyà wọn kọ wọn làwọn gbà. fàjà àtúmìnì ẹ̀ńdìhìn bàríra bá tún sáré padà wá tún padà wá báyà ńlá wa aisha radiyallahu anha wa rasulullahi sallallahu alayhi wa sallam jalisun ngba tó lọ́wọ́ wa bá this time ngba tí wọ́n wà báyà wa aisha ọba nàbì lọ́dọ̀ rẹ̀ wa rasulullahi sallallahu alayhi wa sallam jalisun ọba tá nàbì jókòó ẹwọ ẹ̀kọ́ ńláńlá ń bẹ yẹn ànábì jòkó pẹ̀lú ìyàwó rẹ̀ ẹrú sì tún ní àṣẹsì sí ibi tí wọ́n wá ẹrú bá ànábì ti rí nù sallallahu alayhi wa kọ́dà ń bẹ nù hadithi mi Barira bó wà lẹ́rú yìí ń sì ń bá yàrá wa Aisha sọ rẹ̀ náà bẹ́ẹ̀bi pé wọ́n bùn Barira ní ẹranjọ kan ó tún wá bùn Aisha náà wọ́n bùn ẹrú gbégbé yẹn orí lápèjúwe ni o. àwọn ọmọ ìyá wa bóyá ń tọrọ bára bí nkankan kí ló burú kẹ́yìn ọba sọ̀rẹ́ ọwọ́ amúnú tí wọn bùn ní afá ẹ̀yin náà gbà tani èèyàn mélòó anabi gbà bàbá sábà bàbá ní a rántí ìgbésí ayé ànábì ọjọ́ bíi ní fi rántí ni o ìwà ni o kọjú ànábì àmọ́ àkàmọ́ ní ẹ bá mọ̀ pé òun fẹ́ jọ anabi wa muhammed sọ̀rọ̀ kó sì gbèsè ayé anabi kalẹ̀ bíi tíra kọ́ máa tọ̀ anabi ṣe báyìí mìíràn fẹ́ ṣe ó ṣe báyìí mìíràn gbìyànjú rẹ̀ wọ́n bọ̀ bàrí rálẹ̀ ẹran ẹran tútù olùkọ́ra jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tálọ́rẹ́ rẹ̀ yálà wa aisha ummul mu'minin ọba tó wá bùn aisha náà anabi wa dé sallallahu alaihi wasallam anabi ní àyíǹda kún ní ṣe iṣẹ́ ní nǹkankan létí téèyàn lè jẹ ká anabi ọmọ béèrè bẹ́ẹ̀ torí máa wáyé wọn lọ oṣù kan wọn lè má dáná lé anabi sọlọ ọsọlọ tí èéfì ò ní rú wọn kàn máa mú mi wọn sì máa jẹ làbídùn àbí wọn bá rí wàrà sí oṣù kan sọlọ lọhùn àlẹyé ọsọlọ bẹ́ẹ̀ bá fẹ́ jọ anabi ibi tí ó ti jọ nípa báyìí bàrírà wa dé ó bùn ìyá ńlá wa Aisha lẹ́ran anabi dé anabi níṣẹ́ ní nǹkan kan lé àwọn ìyàwó anabi ní kò sí kò sí nǹkan kan lé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam. illa lahman tusuddiqa bihi ala barira wọn á sáré fi kún pé àfẹ́ràn ah, kan tí wọ́n torí a ní nǹkan kan lélo tó àmẹ́ràn kan tí wọ́n fi kí ló dé tí wọ́n fi wí bẹ́ẹ̀ torí wọ́n mọ̀ pa ànábì ẹ̀jẹ̀ sàrà sallallahu alaihi wasallam ara ara àwọn ọ̀nà nu tá ànábì fi yàtọ̀ fún wa púpọ̀ hmm? kọ́dà sàrà ànábì ẹ̀jẹ̀ gbèlè yọ ma wá ṣe gbájú ẹ̀ gbàá nǹkan lọ́wọ́ àwọn àtẹ̀lé rẹ̀ wàlá ànábì ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bí bá mú sàrà wa ànábì olóhùn ìgbà sàrà ànábì máa gba ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn bá ti bà nẹ́bi lẹ́gbọ̀n ànẹ́bi ogun ni tó jù bẹ́ẹ̀ lọ́gbà yẹn sọlọ sọlọ. òun lọ fà á kìí ṣe pé wọ́n kórìíra bàríra ni wọ́n yí bà nẹ́bi pé ìwà nẹ́bi jẹ sàrà o kò sóde kọ̀ bí hi àlá bàríra ẹran yìí ó sàrà àwọn fi ṣe fún bàríra ó sì wàá bùn èmi náà ń bẹ kọ́dà ẹgbẹ́ kí nẹ́bi wí jọ náà ànẹ́bi ni a ṣé bóun fi ṣe sàrà fún sóun fi ṣe sàrà fẹ́yìn ni wọ́n ló bọ àwọn ni ìyàlá ha kọ́ huwa laha sadaqa wa lana hadiyya sàrà ni fún ẹ̀bùn ní fáwa sallallahu alayhi wa sallam ànábì bá jẹ sallallahu alayhi wa sallam láti fi dùn bàríra nù ìtàn bàríra yìí pọ̀ ọ̀pọ̀ nínú àwọn tó súnmọ́ yàrá wa aisha ju ẹrú sí ni àmọ́ wa àti ti yàrá aisha ń bẹ àwọn sẹmi náà ó súnmọ́ púpọ̀ ẹ wo position Aisha hmm? Hmm? ní tẹ̀sìn níta yé ẹ position Barira síbẹ̀ náà kọ́dà Barira tún ní access sí Aisha ńgbà tá a nẹ́bi ń bẹ lọ́dọ̀ ẹ̀ sọlọlọ Rasulullah sọlọ sọlọ ń tẹ àlìsùn ó dédé ọba nẹ́bi ní ọ̀dọ̀ Barira ah, ìtàn Barira pọ̀ púpọ̀ tó yẹ ká kẹ́kọ̀ọ́ púpọ̀ ń bẹ inṣàlá ẹ á ka hadithi tó kun jọ mẹ́jọ bọtí nínú àwọn àtàn bàríra tí mo rántí nísìn gbogbo àti bàríra máa wá ń báyà ńlá wa aisha radiyallahu anha yìí ọlọkọ bàríra náà lọkọ ẹrú ni àmọ́ níkíni àtòwọn àtọkọ rẹ̀ ẹrú ni wọn àtìyàwó àtọkọ ẹrú ni àwọn méjì ọ̀tọ̀lẹ́ni ọlọkọ ọ̀tọ̀lẹ́ni tó ní ìyàwó sẹ̀rí àfaramọ́ bẹ́ẹ̀ èyí tá a ní sẹ̀rí àdìskọ́rẹ́jì ni kí wọ́tọ̀ jẹ́ ọmọlúàbí ọmọ fẹ́ ẹrú torí pé ni ọ lẹ́rù lónìí ẹrú mọ́sọ̀mọ́tì ẹ̀ náà di ẹrú but ẹrú fẹ́ ẹrú nǹkan kan náà ni. nípa báyìí nígbà tí ṣẹlẹ̀ tá ń kà lọ́wọ́ yìí wá padà ṣẹlẹ̀ á padà ká débẹ̀ yálà wá ìṣàpadà sanwó orí bàríra bàríra wa di ọmọlúwàbí iṣẹ́ wa délẹ̀ iṣẹ́ wo ló délẹ̀ ẹ mọ àwọn obìnrin ẹ bá bínú ẹ̀yin ẹ̀yin ìyá wa àwọn ìyá wa àwọn obìnrin tí ì bá sobìnrin tí máa ní bá dé ara ẹ̀ púpọ̀ bí àwọn ìyá ńlá wa Khadija tóbìnrin bá rí pé òun superior tó ọkọ òun lọ́nà kan àdánwò ni bàríra wa ń wora rẹ̀ ń wò pé ah, òun lábẹ́ oyún torí pé ọkọ rẹ̀ ní opportunity kó wọn kú ní ẹrú òun sì remain ní ẹrú bàríra ni ọlọ́run ti bóun ṣe ìyáàlá wa aisha ti san owó orí tiẹ̀ òun di kíni ọ̀dọ́mọlúwàbí nínú tàn hadithi tó lẹ́sẹ̀ ńlẹ̀ ọkọ bàríra yìí wá fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú pé yẹn máa fẹ́ràn ìyàwó rẹ̀ ọkọ bàríra fẹ́ràn rẹ̀ púpọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ńlá yìí wá ọ̀rọ̀ wa di máa pààrọ̀ wá sí Bàrírà nígbà tó lọ́n ní ọ wà láàrin kọ̀ wọlé bí. ọkọ̀ òun ni tẹ́lẹ̀ táwọn jọ jẹ́ bákan náà àmọ́ àti gbọ́ tó ń gbogbo èèyàn wá pààrọ̀ wá sí wọ́n ṣe wá sí fún wọ́n ṣe nǹkan kan ọ̀rọ̀ fi wá kàn nábì náà sallallahu alaihi wasallam kọ́dà nù kíṣọ̀ tó gùn ni tó sì yẹ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ nínú gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam ń bẹ́ nu hadith náà pé nígboro Madina ńgbà náà ọkọ̀ bàríra yóò sì máa sunkún tẹ̀lé níbi tí ń bẹ̀ bọ́ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ní kọ̀rọ̀ tó bínú jáde bíi pẹ̀lú omi lójú ó sì tún tẹ̀lé náà tí wọ́n máa rí lẹ́yìn rẹ̀ tí wọ́n máa sáré tẹ̀lé tí wọ́n máa sunkún pé má yà wọn yà wọn jọ máa gbé báwọn ti ń gbé tẹ̀lé náà olóhùn ọgbà àwọn ànábì fi wá gbọ́ sọlọ sọlọ ànábì náà wàá dá sí sọlọ lọ́hùn àlẹ́yìí wọ̀sẹ̀lẹ̀ ànábì náà dá sí torí pé yìí ń ọyàtọ̀ fún tíṣẹ̀rí à discourage ìṣẹ́rú mọ́ ọmọ tó bá bí ò lè jẹ́ kínní kò lè jẹ́rú. lọ́jà ànábì ọ̀dá sí wa sọ fún bàríyọ́ra pé ó sì wo ìfẹ́ tó ní sí ọ gbà bọ́lọ̀ ń ti kọ́ ń pé ọkọ rẹ̀ náà ní tẹ́lẹ̀ gbogbo bá wọn ní gbogbo bá ànábì ti ń sọ̀rọ̀ bàríyọ́rọ̀ òwì tọrọ mẹ́tọ́ dúró tì kejì ọkọ̀ olówó ẹni sàǹpé ọ̀nà di púpọ̀ tí ò fi gbọ́dọ̀ tí ò fi gbọ́dọ̀ pé no bí bá jẹ́ ń wí no fún fẹ́lòmíì ànábì ọlọ́run òjíṣẹ́ ọlọ́run yàtọ̀ fún gbogbo yìí ń òun gan ló lówó tí aláwa aisha fi mú kó ní oko ẹrú but barira mẹ́ntíjà nábì sallallahu alayhi wa sallam ńgbà tá gbogbo tó wí tán ẹgbẹ́ kí ni barira yóò fà nábì sallallahu alaihi wasallam bayra ni atamuruni atamuruni atamuruni ntọ́ ń sọ fún mi yìí aṣẹ́ ní àbíbọ̀ ẹgbẹ́ kí là ń dẹ́gbẹ́ yìí sọlọ sọlọ bẹ́ẹ̀ lómi ẹ bẹ ẹrú kan tó sanwó rẹ̀ àbí tó kan sanwó léèwé rẹ̀ rí bá gbẹ lásán pé mi sọ báwọn jí ní bèrè òkun fi kú ẹsẹ bí ní ẹgbẹ́gílà anabi wí sallallahu alaihi wasallam anabi ni la innama ana shafi'a ń sì pè ní nǹkan láti. bàríra ní tó bá jẹ́ bẹ́ẹ̀ la hajata li fi kò ṣeé ṣe anabi ó sì wí fọ́kọ bàríra pé omi ò ṣeé bá anabi ti rí nu sallallahu talẹ́ni náà jọ wá pé mo sọ̀rọ̀ tí ẹ ti sọ́lé wàláyé kọjá àlànà ànábì ò rí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ẹrú òun náà lọ́sàn olùyàwó rẹ̀ lọ́sàn ànábì ọlọ́run tó ni ń wá ń sọ fún tọ̀ ń wá ní ọ̀n pàṣẹ ni á olóhùn ọ̀pàṣẹ o innama ana ń sì pẹ̀ ní o ọ̀nà báyìí pé pẹ̀lú ń ṣe ọ̀wọ́lé. ànábì sì ó sì wí fún ọkọ rẹ̀ ṣètò ògbó wí fún bàrí ọ̀rá tó o ọlọ́kàn wọn ò gbé ọ̀rọ̀ ti parí síbẹ̀ bàríra ń gbégbèsè ayé rẹ lọ ọkọ rẹ náà ń gbégbèsè ayé rẹ lọ bá anabi wájú rí nu sallallahu ọlọ́nkọ́mọ́sá àjẹ́ àlejò anabi níta àti ní kọ̀rọ̀ àti ní gbangba wasallallahu wasallam wa barika ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in. Thank you. Naam. kò pé nọ́mà agolo mẹ́jọ kò pé nọ́mà ṣàìsàn ẹ̀kọ́gbọ́n ẹ̀kọ́gbọ́n ẹ̀sìn and secondly kí ni ìyàtọ̀ nínú sàrà wíkẹ kó bí owó yẹn kò pé náà kò pa agolo mẹ́jọ mọ kò pé agolo mẹ́jọ ní nọ́mà wọn. and ẹlẹ́ẹ̀kejì kí ni yàtọ̀ tó wà nù sàrà àti gíftì. lọ́lọ́ ẹ̀kọ́ pé ta ló gbẹ ta ló gbẹ ìtọ́ pé. ẹ má jà á tà pọ̀ téèyàn bá ní mo fẹ́ ra agolo ẹ̀wà àbẹ́rẹ́ mẹ́jọ dandan ni kí wọ́n ta agolo mẹ́jọ fún àmọ́ mo fẹ́ ra ike ẹ̀wà kan ike ẹ̀wà kan náà wọ́n tà fún un ọwọ́ apé mẹ́jọ o kò mẹ́jọ o èyí ń yàtọ̀ agolo mẹ́jọ ike kan ẹ kìí ṣe pé ọ parọ́ fún un pé ike yìí àbí wọ́n parọ́ ni táwọn ni wọ́n ń gbé ní kúkúrú ní kúkúrú bó ti rí mo ti wí fún yín o ní béèyàn bá mọ̀ pé òun ò ní gbà ń tòun ọsọ fún wọn pé èmi ò fẹ́ ke ẹ má golo wa ẹ̀wọ̀n léńdéèdè kó pé mẹ́jọ bọ́ba ti tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ sẹ̀rí ẹ̀ ò kò sí nǹkan kan tó burú mẹ́ yá èmi ò gbà ké o àwọn náà sì má golo wa bí ọba sì ní kí àwọn náà bẹ́ẹ̀ wọn ó ti fi kún ní pé ah, iye báyìí láwa ta agolo kan o. Allahu ta'ala àlà ìbéèrè kejì kí ni yàtọ̀ láàrin sàrà àti ẹ̀bùn mọ̀rùpẹ̀ ńtọ́fà bẹ̀rẹ̀ ni pé a ní ànábì máa gba ẹ̀bùn àmọ́ ànábì gba sàrà ó ṣe pàtàkì ká má yàtọ̀ rẹ̀ lóòótọ́ ibi tí yàtọ̀ yẹn ti hàn dáadáa díẹ̀ òun ní ìdájọ́ ọ̀rọ̀ ẹran léyà ẹ rí i pé bóun ni wọ́n ní ká ṣe ẹran léyà wọ́n ní ká pín sí mélòó mẹ́ta ká jẹ ìdá kan one third ká fi ìdá kan ṣe ẹ̀bùn ká fi ìdá kan ṣe sàárà mo kò ti yé bó o láti mọ̀ yàtọ̀ ọ̀dá kan tẹ̀bùn àti sàárà yìí àwọn wo ni wọ́n tọ́ sí sàárà ẹ́ àwọn tó ní sàárà ń bẹ náà Al-Qur'ani tọ́lọ̀ ti wí innama sadaqatu lil fuqara'i wal masakin ẹ́ àwọn tó ní sàárà nù àmọ́ kódé èèyàn lè gun pírẹsidẹ́ǹtì ìlú lẹ́bùn àbí ó lè gun gọ́vùnà lẹ́bùn ó lè gun ìmáàmù lẹ́bùn kọ́dà bó jólówó ẹ̀bùn nù ìyàtọ̀ tí ń bẹ láàrin kìnnì láàrin ẹ̀bùn àti sàrà sàrà à ń fi ń wojú rí ọlọ́run ó sì níyà àwọn tí ta lè fún àmọ́rọ̀ ẹ̀bùn òun ò ní restriction gbogbo ẹni tó bá wúyàn á ẹ̀ lọ́ bá ń bùn un làmọ́ yín nìkan ẹ̀bùn lọ. kọ́mọ́bà wa àmọ́ ẹ rí i pé ó ṣòro yàn tí ìbá ipá nìyàn yàn òun là nẹ́bí fi máa béèrè sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá gbé nǹkan wa ànábì ọwọ́ àbí. torí pé wọ́n mọ̀ pé ànábì èso lówó gbogbo ń tà kàkálẹ̀ yìí ànábì náà fọ́ọ̀lù sọ́pọ̀lọpọ̀ ẹ̀ sallallahu alaihi wasallam àníwò yìí dáná lé ànábì fóṣù kan gbà mí ànábì ọwọ́ àbẹ̀rẹ̀ sallallahu alaihi eléyìí tó mú wá yìí ẹ̀bùn ní àbí sàárà wọ́n bá ti ní sàárà ni ànábì ó juwe àwọn tí ó fọ̀ ànábì yìí jẹ sàárà kódò ó sì fi kalẹ̀ lófin pé bóun ò ti jẹ́ yìí àrọ́mọdọ́mọ nǹkan gbọ́dọ̀ gba sàárà dípò tí èèyàn wá gbé ẹmọ́kó wá wà nìyẹn ànábì ànábì gan ní ànábì wàláì rẹ̀ wọlé kódà anabi ega zaka ewọ sí ni kéèyàn ọ̀nà zaka sẹ́ni tá a bá rí i pé àrọ́mọdọ́mọ anabi sallallahu alayhi wa sallam sọ́gbó tiẹ̀ nù. lórí. tí wọ́n ti rà kalẹ̀ lọ́kọ̀ abẹ́ tà mọ́ èèwọ̀ ni. ẹ ṣeun ìbéèrè tó dáa làbá béèrè pé gẹ́gẹ́ bí ọ̀kánjú ọmọnìyàn ó ti ta nǹkan rẹ̀ ní sálámù nígbà tó nídìí owó ọwọ́ á di ijọ́ tí nǹkan tó tà dé tán owó kí bóun bá gbé lọ nísìn yóò ju owó tóun ti gbà lọ́dún kan sẹ́yìn lọ ni ẹ wá gbowó yín kò rí bẹ́ẹ̀ o èèwọ̀ ni kò gbọ́dọ̀ dárú ẹ̀ wò kọba amúnú sẹríà ó ti tà á láti gbà yẹn ni kèyí ti pé yọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ tà túláàsì ni kó fún ènìyàn ní ntọ́ tà látọ̀dún kan sẹ́yìn. هذا والله أعلم وصلى الله وسلم وبارك على